نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا تصوى لهم طرف الإخوان أبو محمد صلى الله عليه وسلم آني تسواد نقع عليه نريترى العمدة في الأحكام حديثي عبد الله بن يزيد الخطمي الأنصاري رضي الله عنه قال حدثنا البراء بن عازب وغير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمد لم يحمي أحد منا ظهرا حتى يقع الرسول صلى الله عليه وسلم ساجدا ثم ثم نفه سجودا بعده عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا امن الامام فامنوا فانه من وافق تامينه تامين الملائكه غفر له ما تقدم من ذنبه عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم ضعيفا والسقيما وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء حديث أفاوى عبد الله ما يزيد الخطم الأنصاري رضي الله عنه حدثنا البراء بن عازب أفاوى البراء بن عازب ومن يصفوه gbọ́nà haddathana ìtumọ̀ rẹ̀ ní wípé haddathahum fi halqati samaa ó sọ fún wọn ní ìjòkó tí wọ́n ti máa ń ka tí àfáà ti máa ń ka hadith fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó túnmọ̀ sí pé kìí ṣe àfáà wa Abdullah ọmọ Yazid al-Khatmi nìkan níbẹ̀ ní jílísà lọ́jọ́ náà wọ́n pọ̀ ṣùgbọ́n tó bá sọ wípé haddatha ni àwòkọ́lá ni eléyìí túmọ̀ sí wípé tó bá sọ wípé haddatha ni ó sọ fún mi hadha fi ghairi halqa halqa ti sama tó bá sọ fún wọn mú fáridà ní eléyìí yóò máa jẹ́ fi khariji halqa ti sama tàbí sọ wípé kọ́lá ni ó sọ fún mi bóyá wọ́n rìn lọ wọ́n lọ jà àbọ́n lọ sẹ́nígbà tí ò sẹ́lẹ̀ kankan bẹ̀ tí wọ́n dẹ̀ sí ní halkọtí samá almuhim قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده فنبي صلى الله عليه وسلم توفيت سمع الله لمن حمده لم يحمي عهد منا ظهره حتى يقع الرسول صلى الله عليه وسلم ساجدا فنبي صلى الله عليه وسلم سمع الله لمن حمده tó ń dìde nínú kóró tó lọ sí kiyam débi tí ó ti lọ forí kanlẹ̀ ó ní kò sẹ́ni kankan nínú àwọn tí ó gbé orí rẹ̀ dìde nínú kóró hátà ayakọ̀ ar sallallahu alayhi wa sallam sáàjìdá títí tánà bí omi forí kanlẹ̀ fún mọ̀nàkọ̀ òsùjú dáńbàdàfù lẹ́yìn wá gbà náà láwọn wá dìde nínú kóró láàrin tó lọ forí kanlẹ̀ tó tánàbí sallallahu alaihi wa sallam tó bá ti sami Allahu liman hamida ó dìde ní rùkú ó ní túmọ̀ rẹ̀ ó lọ sí sujud àwọn ò ní sí ìdìde kú ò ní rùkú títí tí wọ́n fi pé ànábì forí kanlẹ̀ làwọn ó ṣẹ̀ṣẹ̀ tó wá ti dé ní kíni o ní tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ fi orí kanlẹ̀ tó túmọ̀ sí wípé ànábì sallallahu alaihi wa sallam wọ́n máa ń farabalẹ̀ lórí ìrun gan dáadáa tẹ́mọ̀ tẹ́ tẹ́yàn bá dánwò ní èyí eléyìí tá ń ka yìí bọ́ ọ bá dánwò ní mọ́sáàsì míì lẹ́yìn ilẹ̀ mọ́mù míì pẹ̀lú ògo ọlọ́run kó tó dìde ní rùkúrù ìmáàmù tó yí ó forí kanlẹ̀ kó tó sọpọ̀ fẹ́ lọ́ba ní forí kanlẹ̀ yóò ṣe kí ni o yóò ti parí méjèèjì yóò ti dìde tó abọ́ níbi tí فإن دل فإنما يدل على اطمئنان الصحابة وسكونتهم في الصلاة رضي الله عنهم أجمعين أفوى عبد الله بن يزيد بن زيد الخطمي الأوسي الأنصاري كنيته أبو موسى أبو موسى ونكنية أفوى عبد الله بن يزيد الخطمي هو ووالده صحبيان هو أتي مبارك abdullah ọmọ yazid bin zaid al-khatmi tàbí náà méjèèjì ṣẹ́yìdá abu ọ̀sọ̀dán wal mashayida kullaha wọ́n ni àfáwà tí a pè ní yazid bin zaid al-khatmi wọ́n jagun uhud lẹ́yìn ogun uhud àtàwọn ogun tó tẹ̀lé ogun uhud gbogbo ẹ̀ ni wọ́n jẹ́rìí ọmọ tàfọ́bùlà fatih makka wọ́n ní oná wà náà wọn tó jẹ́rìí Hudaybiya ṣẹ́ìdámá alì àhúrúbàhú wọ́n sì wà náà wọn tí wọ́n jagun pẹ̀lú àfáwà alì gbogbogun tó àfáwà alì ni ìfin ni nahrawan ni yazid sí ọ̀rọ̀ wà ń bá di sọ̀hábà ó sì gba àdíjù alọ́tọ̀ látọ̀dọ̀ apákan náà wọ́n sàábé ọ̀rọ̀ wà á nìhò kọ́lùkún tẹ́tí ìrìnà tábìlì ọgọ̀rọ̀ náà wọ́n tàbíyìn náà ni wọ́n jẹ́ súdẹ́ǹtì fún wọn وكان أميرا على الكوفة في خلافة عبد الله بن زبير رضي الله عنهما wọ́n ní àfáwà abdullahi yazidi wọ́n ní wọ́n jẹ́ gọ́ọ̀nà ní ìlú kúfà nígbàtí àfáwà abdullahi bin zubair tó jẹ́ adarí àwọn mùsùlùmí kọ́lọ̀m tí ó bá yọ ní sí gbogbo wọn وتوفي رضي الله عنه في خلافته وصفني خلافة أفا عبد الله بن الزبير رضي الله عنهم وأما براء بن عازب بن الحارث بن عدي العنف الأنصاري وأن يري أفا البراء بن عازب فقد اختلف في كنيته اختلف في كنيته أما أفا وأن يوسي لوري بيت كن كنيا رجاجا هو وأبوه صحابيان

àwọn náà gba àdísọ látọ̀dà pákan náà wọn sàábí ọ̀rọ̀ wa ní ọkọ̀lùkún kẹfìr ọgọ̀rọ̀ náà àwọn sàábí ìmọ̀ tún gba àdísọ látọ̀dọ̀ tàwọn náà rọwà aláfin jama'a àfáwà al-bukhari wa muslim àti àwọn asáàbù sunan wọn gba àdísọ látọ̀dọ̀ wọn tí ó ti àbí kúfà sanata ihida au isnataini wasabiri wọn àkòrísà ní fún hadith yìí bayanu kẹ́síyàtì amẹ́lì sọ̀hábàtì radiyallahu anhum tí mutaba'ati imam àlàyé nípa bí àwọn sàábé bí wọ́n ṣe máa ń tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam nígbà tí kẹfíyàtà amẹ́lì sọ̀hábà àlàyé nípa ìṣesí àwọn sàábé tí mutaba'ati imam pẹ̀lú títẹ̀lé imam tí ṣe ànábì wa muhammad sallallahu alaihi onígbọ́lọ̀ tí àfáà sọ wípé wọ́wọ́ gẹ́rì kàbù wípé à pé kìí ṣe òkúrọ́ wọ́n ní eléyìí wọ́n ni kò túnmọ̀ sí wípé tẹ́síà ni wọ́n ní tààkìdì nítorí pé àwọn sàábí ní bùkátà sí tẹ́síà ìlú kankan nu wa ọlọ́run ọba anabi sallallahu kankan àwọn sàábí ò ní ìdí kankan látọ̀dọ̀ ẹnì kankan ìyẹn ló fàtó yẹ pé nínú isnad tí sàábé tó bá yẹ pé sàábé kan ó wà majhul nínú isnad hadith jahalatu sàábé látàdúró látàdúró isnad pé àmọ́ sàábé kan nínú hadith àmúrúkọ rẹ̀ wọn dárúkọ sàábé kan nínú hadith ìyẹn ò túmọ̀ sí pé hadith yẹn lálàáfíà kò ní ìlápá kankan nínú hadith yẹn pápá bòtìlẹ̀ tó mọ̀ kò sì mú àyẹ kankan fún isnadu títà abẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti dákọ̀ sàábé yá sàbí kan gba látọ̀dọ̀ sàbí kan wà á dákọ̀ sàbí yẹn yàrá látọ̀ sàbí látẹ́dùn pé wọ́n dákọ̀ sàbí nínú ìsinad kò túmọ̀ sí kò sí nǹkan kò sí ìsinad yẹn àdìsí yẹn sáàdìsì ó lálàáfíà ṣùgbọ́n tàbí yìí tó bá ṣe ìbò àmú tàbí yìí ó ti yé àdìsí yẹn ńlá ni ńlá wà ń bẹ̀ tá a fi mọ àrọ́jọ́n àlùmọ́bá nínú ìsinad eléyìí làfífà ìsinad yìí àfọkọ̀ náà lẹ́yìn àwọn sọ̀hábì torí pé sọ̀hábì ni fàlàyà káàkiri la tẹ́síà dimitri zalika wọ́n ní kò túmọ̀ kò ní bùkátà sí tẹ́síà kẹ́mọ́tọ́ pé wọ́wọ́ gẹ́rù kazob láyà káàkiri la zalika innama zakara zalika an sabili ta'kid faqat lam yahin ahadu minna zaharahu ìtumọ̀ rẹ̀ ní pé ẹnìkan tó nù wa ò ní gbórí dìde ní rògbòrò títí táàkì tá nàbì sallallahu alaihi wa alihi wa sallam tó forí kanlẹ̀ súnmọ́ náà lẹ́yìn wá àgbà náà a sì kí ni o àwọn náà wà á lọ ṣe sujud á lọ torí kanlẹ̀ aṣẹ́rìkú al-ijimali àlàyé ní àkótán yukbiru abdullahi bin yazid radiyallahu anhu yukbiru abdullahi bin yazid radiyallahu anhu أن البراء بن عازب رضي الله عنه حدثه عن كيفية اقتداء الصحابة بالنبي صلى الله عليه وآله وسلم wọ́n ní àfáàwà abdullahi ọmọ yazid kọ́lọ̀nkọ́ bá yọnu sí i wọ́n ní wọ́n fún wa nírò wípé albarra ọmọ azid kọ́lọ̀nkọ́ kọba yọnu sí i ó fún wa nírò nípa bí wọ́n ṣe máa ń alayhi wa sallam lórí ìrun ọmọtáàbà àtìhùn lahu àti bí wọ́n ṣe máa ń tẹ̀lé ànábì ní orígun kan sí orígun míì ṣíyìnà yusalli bihim jama'a nígbà tí ànábì bá ń kírun jama'a fún wọn bí wípé ẹnikẹ́ nínú wọn ò ní gbórí dìde láti rùkú lọ sí sujud hatta yasila nàbí sallallahu alayhi wa sallam ila al-ard títí tí ànábì sallallahu alayhi wa sallam títí wọ́n fi lọ forí kanlẹ̀ thumma yasjuduna فإذا كان هذا شأنه في السجود الذي يكون الناس فيه أشد مطابقة من غيره فإذا كان هذا شأنه في السجود wọ́n gbàgbọ́ wípé báyìí ni àwọn sàábé kọ̀ǹdíṣàn wọn bó ṣe rí nìyí nígbà tí wọ́n bá wà ní ìforíkanlẹ̀ alẹ́bí yẹkùnù náà tó fi hì àṣádà mùsáàbàkọ̀tà ní ní gáìrì tó jẹ́ wípé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń fẹ́ ṣojú kòkòrò pé bí káwọn ṣáájú ìmọ̀ọ̀mù forí kanlẹ̀ gan ni fahum fi gáìrì yìí min arkani ablago aula wọ́n ní ó túmọ̀ sí wípé ní àwọn arkani míì nínú òrun ìfarabalẹ̀ wọn lórí ìrun ní àwọn àrùkánù ní ó wà áúlá ó sì wà abla ó jíndò ó sì rinlẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo oríkèríkè ìrun pátá ó ní àwọn sàbí tí wọ́n ń farabalẹ̀ lẹ́yìn ànábi sallallahu wa alihi ojúkòkòrò àwọn sàábé oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam láti gbé wá fún wa láti jẹ́ kí a mọ̀ àwọn nǹkan tí ó wà flexible nínú àwọn ìṣesí ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ ní nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìjọsìn nǹkan tó ní nǹkan adapu se ìbàdá ti yí in tó kéré kere wà flexible tó kere gan nínú àwọn ìjọsìn ànábì sallallahu alaihi àwọn sàádé wọ́n sì kí ni o tún dá wà náà rẹ̀ wọ́n tún béèrè wọ́n kọ sílẹ̀ wọ́n sì kí ó wà lákọsílẹ̀ yóò sì máa jẹ́ tí àwa ni ó máa táàmù ṣe ẹ̀sìn abẹ́láwọn ọba torí pé hubbuhum minal iman wa bughduhum minan nifaq èèyàn nípa àwọn sàábé ara ìmánì ni bákan náà kéèyàn kórìíra wọn ara nifaq ni èso sí nifaq ni bákan náà jawazu an-nazar al-ma'mumin ila al-imam li mutaba'atihi ala salah ìgbàláàyè pé àwọn táà kírun ká mọ́ wo torí wípé a fẹ́ tẹ̀lé dé ògóngó bákan لزوم الصحابة لمتابعة النبي صلى الله عليه وآله وسلم دون تقدم عليه في شيء ìdúnní àwọn sàábé pẹ̀lú ìmọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sì ní dáwájú ẹ̀ nínú gbogbo nǹkan pàápàá bùjìlẹ̀ kó mọ́. ànábì sallallahu alaihi wasallam tó àtàwọn sàábé bá rìn àwọn sàábé kì í rìn níwájú ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ànábì ni wọ́n ti máa rìn wọ́n èyí sáájú ànábì sọ́làsọ́là ìwọ ọmọ ilé kéwú ẹgbẹ́ àtàfà rẹ ń lọ ìwọ náà ló ń fò àkàfà ní bá rìn ẹ̀yìn ni ọmọlé tí ó wà àfóò sí kí ni o àfóò wà wájú ọmọ yahudi tí ma bá ànàbí kóbákà tí wọ́n sọ fún pé sọ́sọ́fánàbí sọ́làsọ́là ní pé ara ọmọ yóò yá ànàbí sọ́làsọ́là ànàbí lọ sí ziyara rẹ̀ látánàbí lọ sí ibe mùsùlùmí o látánàbí lọ sí ziyara rẹ̀ ànàbí sọ́làsọ́là wọ́n sọ fún yí pé asìlì gba islam ìwọ ọmọ yìí di mùsùlùmí bàbá àdàlùgbùlá yanzuru ila waji àbíyí wọ́n yanzuru ila waji nàbí sallallahu alaihi wa sallam ọmọ ìwá ń wojú bàbá rẹ̀ ó tún wojú anábi sallallahu alaihi wa sallam bàbá rẹ̀ wá sọ fún yí pé afẹ́ abàlkọ̀ọ̀sìn afẹ́ abàlkọ̀ọ̀sìn ah, gbọ́ anábi ni ó gba ìsìláàmù tẹ̀lé rẹ̀ anábi sọ ọmọ yẹn wá gba islam nígbà tó ọmọ gba islam tán àwọn ànábì bẹ́yìn dà ànábì jáde àwọn sàábé tó wá kán ìfú òní ọ̀dọ̀ ọmọ bàtà àwọn wá bọ́ta wọ́n wá sọ fánà dìbò ọmọ yẹn ti dákẹ́ o ànábì sọ́lá sọ́lá pé alhamdulillah lẹ́rí àjáhùn nínú náà mo dúpẹ́ fọ́lọ́run tó làákù nínú náà tó dọ̀nà àlùjànnà tó bá jẹ́ wípé àwọn sàábé ní kọ́kọ́ mọ́ jáde wọ́n máa rìn wájú ànábì ṣé ànábì kọ́ ni ó mọ̀ fáwọn sàbábé ní ìrò wípé à nígbàtẹ́ mọ̀ bọ́ta ọmọ ẹ̀mọ̀ ti kú tó clear so ànábì jáde làwọn sàbábé tó kù náà tuntun ni wọ́n jáde so àwọn sàbábé tó gbẹ̀yìn fò lọ́dọ̀ ọmọ yẹn ìgbà tó ń dé tàánà kọ fánàbì pé à ọmọ yẹn ti dákẹ́ o ànábì alhamdulillah ìrẹ́dí àjáhú ìrìnàmọ̀. Ìgbàn àwọn sàábé wọn yìí rìn níwájú ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀yìn ànábì ni wọ́n ti máa ń rìn. Kọ́lọ̀bà àlẹ́sọ́lá kó bá yọ́nú sí àwọn sàhábà. الواجب على الماموم ألا ينحني حتى يرى الإمام قد بدها بالركن الذي انتقل إليه

fi ádàlìfẹ́ nínú ìṣe sí yìí a rí wípé àmọ́nù wà ìfọ̀kànbalẹ̀ wà wípé àwọn sàábé wọn kìí ṣáájú ànábì lórí ìrun dẹ̀lílò aláta àkíkì tòmánínà bádọ̀rọ̀kọ́ ẹ̀rí ni hadith yìí jẹ́ láti fi rìnlẹ̀ wípé lẹ́yìn tí a bá kúrò ní rùkú àríyàn túbúrọ̀ fi sínú àríyàn wọ̀sí ààbìhìn lè zikiri káàmìlà àdìkáàrù tí èèyàn máa ń ṣe lẹ́yìn ìgbà tí èèyàn bá kúrò nínú kúrò wọ́n farabalẹ̀ ṣe dáadáa bayanu husni adáhìn nàbí sallallahu alaihi wasallam wa ta'limihi ashabahu aw wa ta'limihi sallallahu alaihi wasallam àlàyé nípa wípé anábi máa ń pè ìrun ó sì máa ń wá ní pípé dáadáa bákan náà ó sì tún máa àwọn sàábé rẹ̀ الإمام النووي رحمه الله تعالى من شر مسلم ونوى في هذا الحديث الأدب من أداب الصلاة وأن حديث تاكاي إقاق هو عن بيننا ويقوله وهو أن من السنة ألا ينحني المعموم للسجود O náà ní wípé nínú súnà ní wípé àwọn tí wọ́n ń lẹ́yìn imam wọ́n gbọ́dọ̀ lọ forí kanlẹ̀ hátà yàtọ̀ àìmáàmù jágbó àtàwú alẹ́lárù títí tí imam ó sì fi orí rẹ̀ kanlẹ̀ báyìí ilá ẹ̀wùn kan an yi wọ́n lámọ̀lú hálì bí annahu law àkárà ìlàhàzàn àjì ayàtú tó bá jẹ́ wípé àwọn tí wọ́n ń kínu wọ́n mọ̀ wípé hù hmm, táwọn bá ti lọ sí ìmáàmù ó ti dìde nírùkú sáàkọ́ tó sọ pé àwọn fẹ́ lọ sí ìmáàmù ti dé ní sujud sáàkọ́ tó pé àwọn fẹ́ lọ sí sujud قال أصحابنا رحمهم الله تعالى في هذا الحديث وغيره ما يقتضي مجموع أن سنة المأموم أتأخذ وني أوافا وأصحابنا اسمه رئيسي àwọn ṣàfihíyà torí pé al'imam eh, annawawi ṣàfihíyù al-mazhab oní ìmáàmù Nawawi rahimahullahu ta'ala wà nínú sọ̀rọ̀ ìmọ̀sà nínú àwọn tí wọ́n ran mọ́já àbí ìmáàmù Shafi'i lọ́wọ́ oní ìmáàmù Nawawi wà ipe súnà ní pé fún àwọn tí wọ́n kírun àtàkùrù àni ìmáàmù qalilan tí wọ́n ṣe tó ṣe sùúrù fún ìmáàmù níwọ̀nba bí àìsí ní ṣúra òfin rúkùn ìbára ṣòro yìí débi pé wọ́n gbọ́dọ̀ bọ́ kan àfìgbà tí mọ́mù bá fẹ́ kù ní orígun yẹn àdíjì àfáwà Abu Huraira olótẹ̀lé anna Rasulullahi sallallahu alaihi wasallam qala al-imamu fa'aminu فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له tí ìmáàmù bá ti ṣe àmì fa'aminu ẹ̀yin náà ṣe àmì o fa'inahu man wá fàkọ̀tà àmínú hùtá nílẹ̀ màláìka torí pé ẹnikẹ́ni tí àmì rẹ̀ bá ṣe dédé pẹ̀lú àmì àwọn màláìka ghufira lahu ma taqaddama min zambi ìdá amànà afáwà tí ó gba hadith wa a ti sọ̀rọ̀ nípa wọn nígbà tí a ń ka hadith ẹlẹ́ẹ̀kejì garibul hadith ìdá àmàna al'imam tí imam bá ṣe àmì àìkọ́lá àmì tó sọ gbónáhùn àmì walmurot in ta àgbàlérò ń bí o náà ni ìdá ṣárọ̀ àfihì tí mọ́ọ̀mù bá ti bẹ̀rẹ̀ àmì tó bá ti gbẹ́nu lé àmì o ní ká tó ṣe àmì o torí wípé bẹ̀lìlù ní wà tó wá ti lábí wípé ìdàkọ́lẹ̀ ìmọ̀ wọ́ìrìn nàgbúbi àlẹ́ ìlú wọ́lá tọ̀ọ̀lì fàkúlù àmì wà máa nà àmì ìtumọ̀ àmì oná ní wípé aláhùnmọ̀sẹ̀jì ọlọ́run gbọ́ wa o ọlọ́run gbọ́ àdúrà wa yìí ọlọ́run bá wa gbà bá àtẹ́wọ́ gbà ó mọ̀ wá fàkọta nínú hùtà nílẹ̀ mọ̀láìka àìsọ́ ọ̀dá pàfún sí zaman àwọn mọ̀láìka àwọn náà ó ṣe àmì o ẹni tí àmì títẹ́ tó bá dọ́gba pẹ̀lú àmì mọ̀láìka búfèrè láhú máa tàkọ́dà máa nìzàmì ó túmọ̀ sí wípé ìgbà táwọn ó ṣe wọ́n ní kan náà àwọn àfáà ní ní amman wọ́n náà máa ń sọ wípé látùsìkú ní títà mi ẹ mọ́ ṣáájú mi sí àmì o nígbà tí bá bẹ̀rẹ̀ àmì tèmi oníkẹ́ tó ti ní o oníkẹ́ ṣe àmì gúfèrè aláhùn máa tàkọ́dàmá ìzàlì gbogbo tó bá ti ṣáájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àìsàn záàrì ìzùnú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òní wọ́n sọ Al-Imam Nawawi rahimahullahu ta'ala inú tíra wọn àtìbíyà wọ́n ní gbólóhùn àmì nìyí tí a bá fẹ́ ṣe àmì nínú àwọn bíyà tí àmì tí ó gbà wá ó wá ní àmì ó sì wá ní àmì mímù yẹn àtùdọ̀ fún iṣẹ́ dà àtùgbùdọ̀ jẹ́ àmì wọ́n ní tẹ́ bá ti lè ṣe ìròyìn ti bàjẹ́ o èmi ni mo sọ bẹ́ẹ̀ ìmọ̀mù náà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní torí wípé ìtumọ̀ áńtà fi ti náà fi sọ́lá ó sọ̀rọ̀ lórí ìtumọ̀ rẹ̀ torí pé àmì ọba fi lè fi sẹ́dà sí ìtumọ̀ rẹ̀ ní pé kọfìdí òun ohèrì láti lọ sọ́dọ̀ ẹnìkan kí mọ̀ nílọ́ lájọ nígbẹ́gbà mo mọ̀ fẹ́ lọ sí ọ̀dọ̀ àbá àbúrámọ́ lórí ìrùn tó onírun ẹ̀kí àdúgbà sọ pé à nígbà tó dé láti pé àmì ẹbá ti gẹ́dà sí bẹ́ẹ̀ nírun mọ́mù náà rí ló sọ bẹ́ẹ̀ ó ti yé tó ní ìmùyẹn kò síṣẹ́ jà ń bẹ́ẹ̀ lẹ́sà tọ̀tẹ̀rì ó ti yé àmín tàbí kó jẹ́ àmín ìwáyà lẹ́ẹ̀kẹta wọ́n yọ yáò kó láàrin mímọ̀ àti nùn àmín ó ti yé ìgbẹ̀ náà ni afáwà sàlàyé rahimahullahu du'awu látòkè délẹ̀ ni òun náà sì ni umul kitab à ń pè suratul fatiha à ń pè ní umul kitab a sì ni pè ní asadu olùmọ̀tánì bákan náà eléyìí ló pàtó bí jẹ́ pé ṣẹ̀rá islam ṣe lófin lèlùmùsọ́lì imaman auma muman an yi an nuna bá dàfù wípé ẹni tó bá imam abẹ́ni tí wọ́n tó jẹ́ mamun kó ṣe àmì lẹ́yìn ìgbà tí imam bá kàtán àti mọ́mù àti mamun náà ni wọ́n ní ká ṣe àmì ìdá amana al-imam wà láàyè tọ́júmọ̀ àlejì àti gbọ́dọ̀ ṣáájú ìmọ̀ọ̀mù ṣe àmì títí wa á jẹ́ kí mọ̀ọ̀mù bẹ̀rẹ̀ àmì títí ẹ̀ kí a tó ṣe àmì títí wa lìwá púpọ̀ tàmínà hum tàmínà màláíkà kí àmì fàyàṣùlù láhùn mọ̀síọ́tù mọ́tàbákọ́ nínú zùnú débi wípé a lè jẹ orí ọ̀fẹ́ kí ẹ̀ṣẹ̀ wa tó jáwọn sọ̀gáyìrì àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a dá yóò lè wà deleted pẹ̀lú gọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala fíkì olùhadí ìjúbù imam wal ma'mum ìjọ́ràn yẹn àti imam àti ma'mum tán ṣe àmì imam sáwà àmì ma'mum àti àmì imam yóò dọ́gba ṣùgbọ́n dọ́gba tá a sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní pé imam ó ti bẹ̀rẹ̀ títí wọn bọ̀tá àníjẹ́ kan parí ẹ̀ káàtó àtò ṣètìwá asúnnàtú aljaharu bitamin súnnà ó ní kí a ṣe voice out ká sọ sókè nítorí pé لأننا لا نعلم بتعميم الإمام إلا إذا جهر به torí pé àwọn táà ń kírun lẹ́yìn imam àwọn ò mọ ìgbà tí imam bá ṣe àmì àtìgbà tí imam bá sọ tó pé náà látò mọ̀ pé à ah, imam ṣe ó ṣe àmì alìmọ̀láìkà tó tó àmìnú àlàtà nínú imam àmì imam àti àmì àwọn tí wọ́n tún lẹ́yìn imam fọ́dù tààmì ọlágbíndẹ nínú tí ẹ̀mọ́ ṣe àmì sí àdúà ánìlà àmọ́lá sọ́ọ̀lì ha sọ́bábùn lè kò fọ́rọ́ ní dúró tí àwọn iṣẹ́ dáadáa ta tíṣẹ́rẹ́ islam ní ká tó gbá lè bẹ̀rẹ̀ nínú àwọn nǹkan tó máa ń ṣe sábàbí tọ́lọ̀ fi máa ń forí ẹ̀ṣẹ̀ jìyàn ni an hadi fadila tahsulu inda muwafaqati al-imam ọlá tí a sọ yìí yóò mọ̀ wáyé yóò mọ̀ rí orí ọ̀fẹ́ rẹ̀ nígbà tí ẹ bá ti tí ẹ bá ṣe àmì ìtìyàn lẹ́yìn ìgbà tí ìmáàmù bẹ̀rẹ̀ àmì títí ẹ̀ fàláyà bá ti sàfúhú àwọn tààfùrù àlèyé kò tọ́ kásáájì ìmáàmù ṣe àmì tàbí káṣìkò lọ́ra ní ìlọ́ra ilé tí ó ti pọ̀ jù fọ́dùlù lọ́ ìdíyóti alàlàmàlìyàtí al'ajirọlúwàfí alkẹfíìr wọ́n ní eléyìí nínú ọlá ọlọ́run tó tóbi ni wípé ọlọ́run bá lè kí ọlá ó fi jí ìkí iṣẹ́ tó mọ́ wọ̀n ẹ̀san tó tóbi bákan náà àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ hànra wọn lórí wípé ṣé kí ni ìdájọ́ àmì ní orí ìrun àwọn mọ̀lìkíyà nínú ìkẹ́nà àwọn ìwáyà tí wá látọ̀dọ̀ àwọn mọ̀lìkíyà ìwáyà méjì látọ̀dọ̀ àwọn mọ̀lìkíyà apákan ni wọ́n sọ wípé ìmáàmù onídìí tó ṣe àmì nítẹ̀ ọ̀rọ̀ mọ̀lìkíyà ni ìmáàmù onídìí tó ṣe àmì àwọn tí wọ́n ń ṣe lẹ́yìn ìmáàmù ni wọ́n ní bùkátà kan ṣe àmì àwọn ṣàfihíyà àti àwọn ahmed àwọn lọ sọ wípé ìsìnbáàbù tààmì ní lèkúlè mínà imam wal mamun afẹ́ tí mọ̀ mú ṣe àmì àti àwọn tí wọ́n kírun ní ẹ̀yìn rẹ̀ eléyìí òun náà ní tí ó tẹ́wọ̀n bákan náà lọ́dọ̀ àwọn ṣàfihíyà àti imam ahmed àwọn zọ̀hìríyà àwọn sọ wípé òjúbù tààmì wọ́n ní wal akhir aula bi sawab wọ́n ní eléyìí táwọn sọ ìrí aṣọ yìí pé ọ̀ràn èèyàn ni àti imam àti mamun tí wọ́n ṣe àmì ọ̀ràn èèyàn ló jẹ́ fún wọn wọ́n ní eléyìí ó àwọn rí wípé ó súnmọ́ òdodo الإمام الحافظ بن حجر الأسقلاني رحمه الله تعالى أن يرى كعب النبي صلى الله ظاهره gùfúránú jẹ ní dúnúbùn máàbùyà wọ́n ní ọ̀rọ̀ táwọn ti sọ wípé wọ́n forí ẹ̀ṣẹ̀ ẹni tí àmì rẹ̀ bá bá ti màláíkà rẹ̀ wọ́n forí rẹ̀ jìn wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ilé ìfi ó o bákan náà àwọn màláíkà tí wọ́n ṣe àmì òun náà ni àwọn màláíkà tí wọ́n rán wá sí orílẹ̀ kan wá ṣáraka níbi ìrún yẹn ní gbogbo mọ̀láíkà tọ́lọ́wọ́n bá dá o àwọn mọ̀láíkà tí wọ́n wá tán wá bá yín tán wá yẹn ni wọ́n ń sọ òsì gbogbo mọ̀láíkà ní ìsàmí o àwọn mọ̀láíkà tó bá ní kó wá kọ́ mọ́gírìn pẹ̀lú yín ní dóbà àwọn ní òsè àmì o ó ti àwọn tó sì ní tọ́lọ sí mọ́gírìn ní eh, ẹ̀ pọ́s ó ti àwọn tọ́lọ̀ ń bá nítọ̀ ẹ̀yà àwọn ẹrù ìfẹ́ tí ìṣáà ẹ̀yà ìmọ̀láíkà iye báyìí ẹlọ́dẹ́ kí ni o ẹgbẹ́ bá ti mọ̀ pé àwọn mọ̀láíkà wọ́n pọ̀ ju àwọn èèyàn lọ àbí àmọ̀ àdíìsì àbúrúdádì lè fi fárí tó ànà súnà tìrìmìsì nínú àrẹ́bì sọ́lọ̀ sọ́lọ̀ sọ wípé atọ́ ti sàmà fàhùkọ̀ láhà áńtà ọ̀tọ̀ àlẹ́rìí sọ́nà sọ́nà sọ wípé àtọ̀ sí sámà pé sọ́nà rọ́kẹ̀ ó ń gbé tí a tí ìkan máa gbé tí ìkan máa gbé bí ìgbà tí ọrùn bá fẹ́ wọ́ọ̀yàn tí wọ́n ń dún kẹ̀ kẹ̀ kẹ̀ àlẹ́rìí ni àtọ̀ sí sámà sọ́nà ń gbé ń rọ́kẹ̀ kẹ̀ kẹ̀ fàhùkọ̀ fàkókọ̀ láhà á ń sàkótọ̀ ó sì sọ bẹ́ẹ̀ o ó sọ kí sánmà ó gbé o ó sọ kó mọ rọ́kẹ̀ẹ̀kẹ̀ ànábì ní lìmọ́dá lè ánàwò láyé ń jáde mọ́ọ́díwò arúbáwò ìsìbàyín àárí gbèdéke in tó ṣe dísáǹsì ìka mẹ́rin láàrin ibi síbí mọ́ ìṣèyí láàrin ibi bí sọ́mọ̀ ṣe tó yẹn bó ṣe tó yẹn láàrin bí síbí ilá wà nájìs mọ̀lá ìkàtàn yàtọ̀ hùjàbọ̀ àtàhù sáàjìdá lillahi subhanahu àfikà ní pé mọ̀láíkà kan ó forí kanlẹ̀ ó túnmọ̀ sí pé tí mọ̀láíkà fún wá forí kanlẹ̀ níbí ká ka ìta one two three four mọ̀láíkà ní ó tún forí kanlẹ̀ níbí ooo kò kí àdáadáa tí ẹ gbọ́ yóò ṣáá láàrin ìka mẹ́rin báyìí mọ̀láíkà kó borí kan lẹ̀ ń bì ẹ bá ti ka ìka mẹ́rin one two three four mọ̀láíkà ní ìyókùn wà mẹ́ tó ló forí kanlẹ̀ yí gbogbo sọ́mọ̀ sí rí Ànábì sallallahu alaihi wa sallam Ànábì ní láwùsà àlàmúnà mọ́ àlámù wọ́n ẹ̀fẹ́ ẹmọ tí mo mọ̀ ní ẹ̀sì rí ìfẹ́ tí ọlọ́run fi mọ̀ mí nínú gẹ́ẹ̀ nínú gẹ́ẹ̀ tó pamọ́ Ànábì ní labakaitum kathira èyí tó pọ̀ jù ní ìsẹ̀mí ayé ní ẹkún lẹ́mọ̀ fi so wàlàdọ̀fítùm kẹfìrọ̀ wàlàbàkáìtùm kẹfìrà wàlàdọ̀fítùm kọlìlà ẹ̀sùnkú tó pọ̀ ẹ̀rin yóò ṣe bí ni o ẹ̀rin yóò mọ̀ wọn wọlọ́hìn wàmọ́ jàmáàtùmù nìsáhà alàlfírọ̀ ẹ̀sìn ni súnmọ́bìn kankan pàápàá bùsílẹ̀ kú mọ́ tẹ́ ẹ bá mọ̀ tí ànábì sọ́là sọ́là in tó mọ̀ àti nǹkan tọ́lọ̀ ọba àlékẹ́ láti mọ ànábì nínú ọjọ́ yìí so àwọn màláíkà tọ́lọ̀ bá túlẹ̀ ipe tí ó wá pẹ́kínú kan wá pẹ̀lú yín láti wá kírun odó wọn náà ni ó ṣe àmì ìyíkà àwọn màláíkà tí wọ́n ń bẹ ní gbogbo ibikíbi àwọn tó wá pẹ̀lú yín ní irun tí ẹ kí yẹn àwọn náà ni ó ṣe àmì láti hadith Abu Hurairah láti kún kájúkásẹ̀ rẹ̀ lẹ̀. Anábi Hurairah radiyallahu anhu wa Rasulullah sallallahu alaihi wa sallam qala idha qalla hajatun lin-nas falyukhaffi fa inna fihim ad-da'ifa was-saqima wa dhal hajati wa idha qalla hajatun li nafsi falyusawwir ma sha'a. Ina Anábi sallallahu alaihi wa sallam sọ ife bẹ́ẹ̀ bá ti ń kírun fáwọn èèyàn ẹnìkan nínú láti tó fáwọn èèyàn fálí mú káfíìs tó ṣe ní pẹ̀lẹ́ tó ṣe níwọ̀n má fi àwọn èèyàn ṣe mọ̀lọ́jà síláàtù bákọ́rà àti ayé mìíràn tó ẹ̀sẹ̀ á tó tutù tó ń gbé lára rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ má fi àwọn èèyàn ṣe mọ̀lọ́jà síláàtù bákọ́rà tó há ànábì ní ẹ kọ̀ǹsídà àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn yín ẹ̀yìn imam fàyínà fíhìm dáìsì torí pé ẹlòmíì ó kàn kẹra wá mọ́sálásí ni ibà ṣe mọ́jú kọ̀ gbádùn anábì sọ́lá sọ́lá anábì ni wá tẹ́kì ẹlòmíì gan àìgbádùn tẹ̀ gan ti fojú hàn ara rẹ̀ nílẹ̀ yá ó ni pé jẹ́ mánéjì lọ wájà ìhàjà ẹlòmíì ní bùkátà tó ẹ pé bùkátà ó sọ pé jẹ́ lọ kí òun ti má parí ìrìn máa lọ yanjú bùkátà yẹn wọ́n sọ yí pé bẹ́ẹ̀ bá ti ń dárò yí kí fárí ìtọ́wìn mọ̀ ṣáà ọ̀bá àha ogbò kùrà nìsàn ní rákà kan mọ́ sí tàbí wà ní mọ̀ sí wàhálà fárí ìtọ́wìn mọ̀ ṣáà in tó bá ti wọ́ ni ọkà pọ̀ ká lọ fá kọ́ lọ gbá odórúkú òsìbọ́lẹ̀ náà tó ní pé ó fara ní dá tí fúnra rẹ kò sẹ́nì kan tó jọ yẹ pàápàá bó tilẹ̀ kó mọ so

ó lè tún kàn sídà àwáàlù àwọn tí wọ́n jẹ́ ma'mum ní ẹ̀yìn rẹ̀ a bayanu hukum tẹ̀sílẹ̀ imam ìsọ́lá Modu hadithi àlàyé tí a lè ṣe lórí ìdájọ́ tó rọ̀ mọ́ ìmáàmù tó máa fa ìrun gùn ìmáàmù tó ń fa ìrun gùn gẹ̀rìb gẹ̀rìbù hadith ìdásọ́lá adékùnrin náà fáyé náà ìmáàmá bẹ́ẹ̀ bá ti kí fálí yukhafif fàyínà fi fálí ẹjá sọ̀láta ó kàfífà ìtumọ̀ fálí yukhafif ni wọn kó se ní sókí lẹ́ánàlì musalli na khalfahu àbọ̀yí bọ̀zálhájá oríṣiríṣi àwọn èèyàn náà ni wà lẹ́yìn imam ọ̀lẹ ẹni tó ní bùkátà ẹni tí ó ní ìkẹ̀kẹ̀ ìtumọ̀ dọ̀ífù níbi dọ̀ífù nkìlkọ̀ bóyá bọ́lá wọn bá ṣe dá ó jẹ́ nìkan tí tó lẹ létí ìràrí bí ó lè jọmọ ékeré ó wà lórí irun súbí òfìfá kọ́ra òfìsẹ́nu mọ̀ṣálà àwọn bí ọmọdún márùn náà wà lẹ́yìn rẹ̀ ọmọdún mẹ́rin wà ń bẹ̀ nígbà tó báyá ni ó sùn lọ lórí lórí irun kò díẹ̀ nírùkú tí ó fi lọ sùjúdù sùjúdù ni ó ti rí kí ni ó ibẹ̀ ni ó ti gbéjọba lẹ̀ lọ́sàlá sàlámù so ká mọ̀ kọ̀nsídà àwọn tó ń bẹ lẹ́yìn bákan náà àwọn arúgbó náà wà lẹ́yìn wa wọ́n jágbàlagbà pẹ́ pé àwọn ò lè bọ́dá ẹ pé mọ̀ṣálá pẹ́ pé gbogbo àwọn tó wà ní bọ́dá sí tùláàfì ẹ̀yìn tọ́tẹ̀ nínú ṣáàtì dáadáa tá sí mọ̀ṣálá ẹ̀hẹ́n so tẹ́lú ọdún wọ̀n pé yẹ́ àbẹ́yàn lọ á kùránì nínú igbó bìkan tẹ́ pé mọ́sáàsì yẹn kùránì nìkan sáńgílítì ni gbogbo wọn ní nǹkan nígbà pé kùránì nìkan ẹ̀hẹ́n so àwọn lè àwọn mọ̀kítọ́ káwọn fi ṣe mùrọ́jà kan ṣùgbọ́n máa dá níta náà làbúdà ní mùrọ́ àti màmúmi ọ̀rọ̀ yàn dìde sókè dìde sókè wọ́n náà dìde kúm àǹtà kúm kúm so ọ̀rọ̀ yàn ó ní káṣe ni o káṣe mùrọ́ àti àwọn èèyàn tí ah, wọ́n bá wà lẹ́yìn wa tí wọ́n ń kírun ní lẹ́yìn wa ṣùgbọ́n kókó ọ̀rọ̀ náà ni wípé wọ́n tú wá lẹ̀ tàbá ń dárun sí fúnra wa wọ́n tú wá sílẹ̀ جاءت هذه الشريعة الغراء باليسر وإن هو على ياقوت في هذه من حديث هنا مثل شرع الإسلام هو pẹ̀lú ẹ̀jẹ̀ ṣẹ̀dá islam kò bá nira kankan dé wà rọ́fún haraj àti ìgbé ìnira kúrò fún wa bákan náà gbogbo tó bá lè jẹ́ mọ̀ sápọ̀ ṣẹ̀rá Islam fẹ́ sí kí ni o kò fẹ́ kí a fara kí pàápàá bùtìlẹ̀ kó ma inú sì ní ìkan nínú àwọn èyí tó tóbi jù nínú ìjọsìn ó ní ìrun anábì sọ́lá sọ́lá anábì pa àwọn ìmọ̀ọ̀mù aláṣẹ kan ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wa o kan ṣe sùúrù fún wa o a mọ̀ pé gbogbo iná ilẹ̀ ha Quran ẹ̀yìn imam wa tẹ́ nídò anímọ̀ sáájì ìgbónàlẹ̀ ha quran ó sì nǹkan lára yín barakallahu fikum tí ẹ bá ti fẹ́ tí mo fún wa anáyìn sọ́là sọ́là ní pé tẹ̀sí wa jẹ́ẹ́jẹ́ o tẹ̀sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mọ́sálà sálàmù torí pé àwọn tí wọ́n ń kírun lẹ́yìn yín wọ́n lè mọ́ lẹ́mìí wípé wọ́n máa yín gbáre rá wọ́n máa yín gbáre sí ẹ ẹ̀mí wọ́n lè mọ́ gbé àlàáfíà wọ́n lè mọ́ gbé bùkátà wọ́n lè mọ́ wọ́n lè ní bùkátà kan wọ́n fẹ́ bí ya wọ́n tó wá sí mọ́ṣálásí so ilé inú àwọn nǹkan tí a fẹ́ kí oye wa mọ́sálásálàm ọlọ́bà àlekọ́lá kí ó fún aṣèkè ń jẹ́ àdísà àbúmọ̀ sí ìdàlà àsọ́rí àkọ́kọ́ abúlárẹ̀kẹ̀ tó ń bọ̀ òun ni òun mọ̀ọ́mọ̀ pẹ́ láti wọ ìrún torí pé lágbàtà lágbàtà báyìí tó bá ń kírun ó mọ irun ẹ̀mọ́ pẹ́ òun dìtì ìfọwọ́ àdísà àbúmọ̀ sí ìdàlà àsọ́rí òní òun ọmọ mọ́ ìdílé àti wọn mọ́sálásí tó rọ̀ mọ́ ìpé ẹ tó ń kírun yẹn ìlú ẹ̀ máa pẹ́ tó bá gbé di tó bẹ́ lọ rùkú lòun mọ̀ sájẹ́t àsìkò yẹn ẹ̀jẹ̀ rọ̀gẹ́ inú wọn náà pọ̀ nù ààfin nù yín náà ó ti yé ẹ̀hẹ́n ẹ̀gẹ̀ta ló ń kírun láì pé ah lákàtà ah pé jẹ́ kí farabalẹ̀ ṣe àlọ́ láì dáadáa àlọ́ láti ẹgbẹ́ ó ti láàrin ìrẹ́jú kan ó lè sọ̀rọ̀ àlọ́ fún ten minutes tí ò ní kúrò dáàdù àlá torí pé so inṣàlá tó wá di ìdòkó tó ń bọ̀ a mọ̀ sọ ìdájọ́ ilé lọ́sọ́lá sàlámù àtàkùn subhanakallah muhammad ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh